àájò kọrin ni ta ni ó wò òkè tí ó pohùn òró ṣùgbọ́n ó tiẹ̀ nídìí kó wò òkè bọ́bá lásìkò tó yẹ kó wò reflect yẹn náà ni wọ́n náà máa wò pé reflection rẹ̀ lọ́wọ́ máa wò pé ah, òṣùpá òṣùpá yìí wàá mọ́lẹ̀ gbòó báyìí níbi ọlọ́run ti sànù sàyédè òṣùpá nù. subhana man. subhana man. àṣekì nasiri. wàá bẹ̀rẹ̀ àṣeyẹ́. odò dákẹ́ bí ìgbà tí ò ní fọ. ọ̀fọ̀rọ̀ kan láì sàwàlà ìdẹ̀lá látàkùnrin kọ́. bẹ́ẹ̀ni. ọ̀fọ̀rọ̀ kan láì sàwàlà ìdẹ̀lá látàkùnrin kọ́. Saheed Òṣùpá èmi ọlọ́run bí mo ti fi gbogbo nǹkan sáàyè ẹni náà wafarraka al-izza wal wafarraka al-izza wal-idlala tafriqa. mo wá mú kankan tí ń jẹ́ òòyà mo jù sáàrin àbùkù àtàpọ́nlé mo jù sáàrin iyì àti yẹpẹrẹ ìwọ̀n ń nà fáyé ìwọ máa bọ̀ bọ́ọ̀bá lanu kẹ́rẹ́ iyì lọ́mọ rí ìwọ máa bọ̀ bọ́ọ̀bá fọ̀hún pẹ́rẹ́ wọn ní kíni ọlọ́run láwọn méjèèjì mi náà mo pin fún wọn. wọ́n bá rọ́kọ̀ náà ẹ̀ sọ̀wọ́ lẹ́bi láàlá tó fún yín kọ́ láàrin ọmọ ìyálé àtọmọ ìyàwó èmi ọlọ́run ó jẹ́wọ́ ara mi ọ̀kan gàjù kan ọmọ ìyálé ní kọ́kọ́ ń bí òun kọ̀ọ̀kan ọlọ́run olùsọ́kọ́ ọmọ ìyàwó ọmọ ìyálé ọ̀ràn lọ́wọ́ ní èjì yàn bí mo ti pinnu èmi lèmi ń pin. wàfàrù akọ̀lá ìsọ̀wọ̀lẹ̀ ìbílẹ̀ àlàtà fún ikọ́. a ah, mọ wá bá Alhaji Saheed Òṣùpá mọ bá ọdún pẹ́ ọlọ́run. alhamdulillah èyí tó kọjá lọ òun ò tún kún tó eléyìí èyí tí oh. tó ń bọ̀ ọlọ́mọ pa wá òun náà ò tún kún ju eléyìí lọ. àmín. àbáwọn tàbá mú tí wọ́n jẹ́ wọ́n wọlé bọ́lọ̀ tí máa ṣe nù àníyàn kálukú lọ́wọ́ máa fi dá lẹ́jọ́ wọ́n ní stadium là ń lọ ní next year ọlọ́run ó ṣe bẹ́ẹ̀. sọ̀bọ̀ hánà bẹ́ẹ̀. sọ̀bọ̀ hánà. ọmọ ìyá mi ti máa ń bẹ níyìn ìyẹ ìsìláàmù rẹ wò wo ìsìláàmù ara rẹ wò ǹjẹ́ ìsìláàmù rẹ ṣé ìsìláàmù ni ṣé ìsìláàmù ara rẹ ṣe ń sound ìyẹ ìgbàfàfọ́lọ́hún ọba rẹ tó lọ gbàfàfọ́lọ́hún yẹ wò afáwa múnibàrígà asúnmẹ́lòmíì ń gbà tún súnmọ́ àwọn èèyàn yìí tún fẹ́ máa sá fún ìsìláàmù látara tiẹ̀ yẹ Islam ara rẹ wò ẹlòmíà máa kẹ́ wà láyé ọlọ́run ni ọlọ́run nìkan ọlọ́run ni mo dìrọ̀ mọ́ ni mo káwọ́ lé lérí ni mo ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bá bá ń bò mí ẹ̀ sì họ ẹ̀ sì sá pé ọlọ́run lọ́ọ́ máa pariwo èwo lèyí tá a bá ọ pẹ̀lú ẹ̀. ànábì dà ẹ́ ìjọ ànábì rèé òkè ìjọ ànábì dà ẹ́ ìjọ ànábì rèé. ṣíṣàmọ́ ni tàwa yìí ní àkókò tàwa yìí orin Aisha ni wọ́n ń gbọ́ ní ni tàwa yìí ní àkókò tàwa yìí orin Aisha ni wọ́n ń gbọ́. támútàgọ̀ kúrò ará mi ká fi tẹ̀gọ̀ sí kámútàgọ̀ kúrò ará mi ká fi tẹ̀gọ̀ kún ẹ̀gọ́ pẹ́kọ̀ ìmádùn ìlú Aisha ni wọ́n ń jó ní ni tàwa yìí ní àkókò táwa yìí orin Aisha ni wọ́n ń dán. kí ni jẹ́ Islam Islam ni ìfira ẹni lẹ̀ fún ọba tó ní ẹni Islam ni Ọlọ́run fi rán gbogbo àwọn e, òjíṣẹ́ rẹ̀ kí náà ń pè ní Islam ìgbé Ọlọ́run ní Ọlọ́run ìmọ̀ Ọlọ́run ní ọba tó dání tá a sìn pure and simple ẹ lè mọ Ọlọ́run àmọ́ ẹ bá sìn Islam kọ́ ibo wa lẹ̀sìn ti wá di ẹ̀sìn ìwà ṣe wá di ẹ̀sìn fúnra ọlọ́run ló sọ. ẹ lọ wo inú alukuran olúwa wa súrà keje thirty three to thirty five lecture tí mo prepare wa lecture two hours ni àmọ́ just two points wọ́n mú bẹ́ẹ̀ mo ti mú yìí olúwa wa ní sọ fún aráyé kul innama harrama rabbil fawasha sọ fún wọn ọba tó níyìn ọkà ọkọ fawashish àwọn gbogbo ìwà tí ọ̀dà ọba tó nìyí kọ́ máa zọ́hara mi ni wà máa bàtàn gbo àtẹ̀tọ́ hàn nù wà tí ọ̀dà àtẹ̀tọ́ pamọ́ ó ní ọ sọ fún wa pé ọba tó nìyí kọfẹ́ wàlí ifmi ọba tó nìyí ọkọ kéèyàn ní kí lòun ó ṣe tí tá à ń pè ní ẹsẹ̀ kí lọ́lọ́run ó ṣe ní jẹ́ ẹsẹ̀ ọlọ́run lòun kọ́ pé sọ fún ọlọ́run kọ́ wàlbágì ká di ọ̀tẹ̀ ká gún rí ká ní kí ọlọ́run ó ṣe sọ fún wọn pé ọlọ́run kọ́ wà á tó ṣùrùkú bí ìmọ̀lẹ́mùyọ̀ náà bí ìsùltánà àti kéèyàn máa sin ọlọ́run míì pẹ̀lú ẹ̀ àbí kéèyàn máa sin ọlọ́run míì tí ì sí òun sọ fún ọpẹ́ ọlọ́run kọ́. so báyìí ni àyà ìfitọ́ alẹ́ ti pé ohun tí ohun ọlọ́run pè lẹ́sìn ojú méjì ojú kìíní òun náà la sáàrán sọ sí akirun agbawẹ saka mọka ojú kejì apati ṣebí wọn sọ fún yín pé òpó márùn ní islam ní òpó ọlọ́run lọ́lọ́run ọba kan oṣù ni kakirun saka àwẹ̀ hajj òpó tẹ ẹ bá rò pé ebi lélẹ ẹkọ sórí ẹ ilé tẹ ẹkọ sórí ẹ òun náà ń pè ní ìwà ilé orí ẹ ti jẹ sínú ló fi jẹ pé ìwà lẹsìn ó ń ṣẹlá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ̀rọ̀ arábìnrin kan fún wọ́n ní arábìnrin yìí a a máa gba àwẹ̀ a máa ṣẹ̀sìn a máa ṣe gbá wọ́n wá ní àmọ́ oníṣùgbọ́n kan wọ́n ní kí ni pé a èèyàn burúkú ni ó burú tí àbẹ́bí ní iná nílé rẹ̀ ṣe é gbọ́ báyìí ó ní iná nílé rẹ̀ àṣé pẹ̀lú bóńkírùsẹ́yìn yẹn torí pé èèyàn burúkú ni ó ní iná nílé rẹ̀ therefore gbogbo ẹ̀ mo fẹ́ pè alákèésí bọ́ ọ bá níwà burúkú tó ń kù lọ́wọ́ tọ́ ọ gbà tọ́ ọ rí gbà lọ yẹ irun tó ń kí wò irun rẹ ọmẹhẹ ni olúwa wa inna salata tanha fahsha'i wal munkar irun gbọ́dọ̀ gba ìwà burúkú lọ́wọ́ rẹ tí o bá ti gbà lọ́wọ́ rẹ something has gone wrong irun yẹn ti wọ́ lẹ́sẹ̀ ìmọ̀ ọkàn rẹ̀ síbẹ̀ bọ́ bá ń kí ìmọ̀ òtórí ọlọ́run kí àbó ẹ̀ mọ́ kí kankan ló fi jí pé irun rẹ kò gbà wá burúkú lọ́wọ́ rẹ. mo pè wọ Saheed Òṣùpá ọba akọrin ní jẹba. leisa kulu ma yata mana limari yodiri ko. Òṣùpá kẹsẹ gbogbo ntẹ̀yẹ̀ bá ronú ọkàn rẹ pé mo fẹ́ níyì mo fẹ́ níyì kẹsẹ gbogbo ẹ̀ lọ́mọdàmú òun nìta kó tó kú. walakin Allah ta'ala. àmọ́. kí lẹ́lẹ́ bí kí wọ́n ó mọ̀ Òṣùpá Saheed yẹn. Saidi tó jẹ́ pé ó kọjá ohun tó ń rò. Adìlẹ̀ mọ́mù tó gorí múmbàrí. Ọ̀tà. ṣó mo ṣùpá yẹn Saidi tó jẹ́ pé ó kọjá ń yẹn ẹ̀bọ̀ra ni ajílẹ̀ mọ́mù tó gorí múmbàrí àdàlàgbà tó gorí ọ̀ǹtà ni ẹ̀mí ló ń sọ̀rọ̀ ọmọ ṣáídì kọ́ ẹ̀mí ló ń sọ̀rọ̀ tó ṣùpá àbá don't be surprised ìpá nǹkan orin gbogbo fíìlì tá a bá ti bára wa náà la lè ṣe eléyìí innama hiya ni'matun min an'amillahi alayna gbogbo eléyìí à ń sọ kí alhaji wa king dr saheed òṣùpá ó lè bá a jókòó ni tí wọ́n bá jí jókòó the microphone shall be presented back to the great sheikh bàbá wa àgbà nọ́sírí láti continue program tí wọ́n ń ṣe lọ́wọ́ gbogbo ẹjẹ́ á fi ara balẹ̀ lẹ́ẹ̀kan náà ẹjẹ́ á fara balẹ̀ ṣéwù bàbá ṣéwù ló wọlé yìí àbí bẹ́ẹ̀ kọ́ ṣéwù bàbá ṣéwù kọ́ ló àbí bẹ́ẹ̀ kọ́ náà ẹ ọ̀ya wọ́n ní ká lọ jókòó ẹ dákun gbogbo ẹjẹ́ á lọ jókòó ẹ jẹ́ àlọ́ jókòó nínú àwọn tí wọ́n ṣe wáàsí lẹ́ni náà aláàjì òṣùpá náà ó tún ṣe wáàsí ẹ bá ń gbọ́ lọ́n tóbi. Ah. wàsíù wàsíù olúfimọ wàsíù olúfimọ wàsíù sàlú wà lánàá bí yẹ kárí. ẹ jọ ẹ má bínú torí Ọlọ́run tí n bá ní kí n fáwọn àfa àlàyé kọ́kọ́kọ́ sọ̀rọ̀ torí pé gbogbo nǹkan ti pé sínú Kùránì tó bá sọ̀rọ̀ àrírí kankan sọ́wọ́ so mo kàn fẹ́ ṣàlàyé ibi tí mo fẹ́ kọ́ lọ lẹ́nìí lórí wáàsí yìí ni so máa sọ lóyìnbó máa dẹ̀ tuntun mọ̀ ẹ̀ ní yorùbá wọ́n ní alhaji wa buhari pọ́n ti ń bọ̀ lọ́nà so mo kàn fẹ́ fàsìkò yìí nǹkan yẹn ni so gbogbo wáàsí yìí ni orí ẹ̀ ni mo fẹ́ kó kó dalẹ̀ kò ṣe pé ẹ̀ ṣáà ìdòjùpá ń ṣe wáàsí pé kọ́ lè rí pé òun ló lérò tó pọ̀ jù àbí kíní kan torí ẹ bá ṣe jẹ́ mùsùlùmí ó yẹ ká máa nípa nínú ẹ̀sìn Islam kò yẹ yín sìn so wáàsí èmi afẹ́ kó dá lórí pé mùsùlùmí gidi ni mí I'm a good Muslim so mo wá sọ sínú ẹ pé you should not assume you are a good Muslim because you observe your prayers five times a day má ní pé mùsùlùmí bó ti jẹ́ mùsùlùmí tán torí pé mò ń kí gbogbo oorun tó yẹ kí n kí lójúmọ́ mo á sọ síbẹ̀ pé because your deeds and characters are also of great importance ìwà wa àti ìṣesí wa òun náà ṣe kókó nú ẹ̀sìn kò ṣe pé kakọ̀ kírun tá a bá ń kírun ó dáa ká máa kírun à ń kí fún ọ̀run à ń kí fún ọlọ́run ni à ń kí fún jọ́ gbẹ̀ǹdì àlìkè àmọ̀ ni àmọ́ wà wa náà wà nù nǹkan tó máa kà mọ́ ẹ̀sìn wa tó bá dijọ́ náà tó máa jẹ́ tó máa jẹ́ àwọn criteria tá a máa fi wọlé síbẹ̀ so ìwà wa náà gbọ́dọ̀ da àwọn gbọ́dọ̀ máa ríyàn pé à ah, lápájá báyọ̀ máa ń kírun gbogbo orí ẹ̀ ló ti dúdú yìí àmọ́ bó ṣe ń kírun tó ìwà ò da rárá ìwà tó máa ń wùyàn ò tiẹ̀ wá jẹ́ kí ẹ̀sìn Islam wù mí ṣe rárá torí á jẹ́ pé bí gbogbo àwọn mùsùlùmí ṣe ń ṣe nìyẹn wọn ò gbọ́dọ̀ máa rí wa bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi kan sọ fún mi pé ó ní àṣà ìdòṣùpá ó mo á ní ìmọ̀ tí mo ní òtí tó tí mo fi lè ṣerú nǹkan bẹ́ẹ̀ ẹni ẹ̀ wá ní kí ló dé tí mo fi ń sọ bẹ́ẹ̀ pé ládùúgbò gbogbo ọ̀rọ̀ tí mo ń sọ yìí ládùúgbò gbogbo nǹkan tó wà nù ọ̀rọ̀ tí mo sọ mo ní kò tí tó mo ní torí pé tí máa fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ mo gbọ́dọ̀ mú ọkọ̀ kúrò ní gbogbo nǹkan tó jẹ́ nǹkan ayé so mo dẹ̀ ṣe wáyé mo sì kéré <laughs> mo sì fẹ́ gun mọ́tò ńlá mo sì lé owó mo sì fẹ́ ṣe nǹkan ńláńlá bẹ́ẹ̀ ẹ̀ mo ti mú ọkọ̀ mi kúrò díẹ̀ díẹ̀ ó kù tíntínní ó kù tíntínní tó ẹ pé àwọn yàrá padà rí pé kọ́lọ̀ ń dá ẹ̀mí mi sí kọjá àgbà náà pé àwọn padà rí pé ah Saheed Òṣùpá ló wá padà dé báyìí Saheed tó burú tẹ́lẹ̀ torí pé nǹkan tí n bá fẹ́ sọ fún yàn pé má ṣe mọ́ mo gbọ́dọ̀ ti ṣe rí tí n bá ti ṣe rí ni má sọ fún yàn pé kó má ṣe mọ́ bọ̀ tí má sọ fẹ́ lómi kó má ṣe má ní kí ló ń sọ kí ló ń sọ kò pọn dandan kéèyàn jalè rí o but èèyàn gbọ́dọ̀ less àwọn experience kan tó pé experience ò gbọ́dọ̀ fi ṣàlàyé fáwọn èèyàn pé kìíní kò da sẹ́ẹ̀ àti ṣerú ẹ̀ rí kò da so mo ṣàlàyé fẹ́ni náà bẹ́ẹ̀ so a good Muslim should be an epitome or paragon of good deeds and character a gbọ́dọ̀ jẹ́ àwòkọ́ṣe àti àríkọ́ṣe ìgbà látìgbà tí lágbájá yìí ti di mùsùlùmí ntí mo fẹ́ dì tó bá dìgbà tí mo ń sọ yẹn nìyẹn látìgbà tí lágbájá yìí ti dìkílẹ̀ pé òun ti di mùsùlùmí òdodo báyìí kò máa ń ṣe nǹkan tí ò dá mọ̀ sùúrù ẹ̀ máa pọ̀ níbi ká ti máa tún nǹkan ṣe màlúù máa ń wà kó síbi tó ti ń ba nǹkan jẹ́ mọ̀ kò máa ń bínú mọ̀ kò máa ń ṣe kíní kan mọ̀ ń tọ́ gbọ́dọ̀ máa rí lára wa nìyẹn torí pé mo observe pé kò kò wọ́pọ̀ púpọ̀ náà wa tá a sọ pé mùsùlùmí ni wa a sì ń wà àwọn àkàntó ẹ pé tí ò tí ò tiẹ̀ bójú mu rárá tí ò betí mu òye ń sìn so A good Muslim should not allow himself to be lured or encouraged into sinful acts in the name of circumventing or getting around the stipulated laws, manners, and attitude contained in Islam. Àwọn ìwà kan wà tó tọ́ súnà. Àwọn ìṣesí kan wà tó tọ́ súnà. So ẹ tó bá jẹ́ Mùsùlùmí ò gbọ́dọ̀ sọ pé àfáà mi sọ pé abẹ́nìkan sọ fún mi pé tí n bá ṣe kan báyìí tí n bá ti tọrọ àṣàgà fúru láì kò ṣẹ̀ṣẹ̀ fún mi mọ́ kò kò kò dáa tó kò fi taratara dáa tó bẹ́ẹ̀ tẹ́ bá ti ṣe nǹkan méjì báyìí ẹ̀ bá pààyàn ẹ̀ bá ṣe kíní kan báyìí báyìí kò dáa tó fún mùsùlùmí gidi èmi believe bẹ́ẹ̀ pé kò dáa tó fún mùsùlùmí gidi ẹni bá ti ní mùsùlùmí ni kò gbọdọ̀ involve ni pé òun pààyàn àbọ̀ òun ṣe nǹkan burúkú tí ẹ̀sìn Islam o tí ò fara mọ́ torí pé mo máa ṣàgàfúlà yìí kan ṣe torí pé tí n bá ti kékeré mẹ́ta kan àbí tí n bá ti fún ní ní kíní kan wọ́n ti gbàgbé ẹ̀ torí pé mo sọ fún àfa Jamiu ìjọ òní nígbà tí mo bá ń sọ pé kí ló fà á tó fi jẹ́ pé púpọ̀ nù kò sábà wọ́pọ̀ náà púpọ̀ nù ẹni tó ń wà burúkú tó ń pààyàn tó bá ti gbówó lẹ̀ á jẹ bàbá àdínì á jẹ kinní kan wọ́n dẹ̀ mọ̀ pé wà tó ń wù yẹn ò dáa bó ṣe wá jẹ bàbá àdínì tó ń encourage yẹn ó dáa bọ̀ tó yẹ kó sì máa sọ fún pé kó fi gbogbo ìwà yẹn lẹ̀ kó yé wù mọ́ because àwọn yẹn bá rí i pé bàbá àdínì ló ń ṣerú kan báyìí tí ò dáa ó máa máa discourage àwọn yẹn láti ṣe ẹ̀sìn Islam so yẹn nìyẹn a good Muslim should not have a thought of making money hook or crook gbogbo ọ̀nà ilé ayé mo fẹ́ fi sóríire mo fẹ́ fi lówó màá ní tí bá ní tán màá ṣe àmà fowó yẹn sí lọ́hùn o tán ọlọ́hun ara ẹ̀ ló ń tàn o tán ọlọ́hun ara ẹ̀ ló torí tó ń ṣe yẹn tó bá fi ń sí lọ́hùn tó kọ́mọ́ṣáláṣí tó ṣe wú ẹ̀ tí nǹkan yẹn bá tún tí owó yẹn bá fi tí ò bá padà sí lọ́wọ́ ẹ̀ bí ti tẹ́lẹ̀ mọ́ wàá fẹ́ padà síbẹ̀ kò sí bó ṣe ní padà síbẹ̀ so bẹ́tà kò fọ̀nà tó tọ́ wá owó yẹn ju pé kò lọ fọ̀nà burúkú wa lọ torí pé o ẹ ẹ wàá sọ pé ẹnu tó ti ń lá epo ò máa lá omi aṣọ tó ti ń ẹni tó ti ń wọ àrán kò ní fẹ́ bá wọn wọ kíní ẹ ti understand pé o ní fẹ́ pìtàn ọ̀la inú ṣẹ̀ wàá fẹ́ padà sí bó ṣe wà tẹ́lẹ̀ so a good muslim should not be loose and undisciplined èèyàn gbọ́dọ̀ máa wà tí yóò tọ́ kọ́kọ́ máa wà ní àwọn pé ìyá ló fẹ́ mú mi àbí kíní kan torí pé o jẹ́ tí mo sọ ti yẹn sẹ́yìn so a good muslim should have a modest nature like not kí ọmọ àwọn too flamboyant you láti máa fi oppress àwọn èèyàn ẹni tó mọ̀ pé kò lówó lọ́wọ́. bóyá àwọn olórí ẹbí yín obìnrin sọ̀rọ̀ sí wọn yamayama gbogbo orúkọ bẹ́ẹ̀ náà náà ti ṣe rí àdẹ̀rígbà àdédìẹ à ń ṣe mọ́ làtí ẹ̀gbọ́n mi tó bá ṣẹ̀ mi ó ń bá mi ṣiṣẹ́ kò yẹ kó máa mi ṣiṣẹ́ ṣùgbọ́n ọlọ́run bẹ́ẹ̀ ni tó bá ṣẹ̀ mi bó mo ṣe ń bá sọ̀rọ̀ yàtọ̀ sí mo ṣe ń bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ ń All these are very important because of the image. Ibi tó sẹ̀lú wà lánàá bí ẹ̀ka yìí. Ẹjọ́ á sì tún lè láì. Ètò ṣe kókó ń bẹ̀ ń náà ni gbogbo tí mo sọ yìí ní àkópọ̀ ó wá túmọ̀ sí pé all these are very important because of the image of Islam especially in the face of those who judge or take position or quality of one person for a whole. Pé wọ́n ti believe pé tó fi mú Mùsùlùmí kan rí báyìí bí gbogbo Mùsùlùmí ṣe rí nìyẹn. Ìyẹn ló pọ̀ jù báwọn èèyàn ṣe máa ń rí ni pé nítorí mùsùlùmí kan di boko haram gbogbo mùsùlùmí boko haram ni àwọn tó train àwọn boko haram náà sọ fún wọn pé nǹkan bẹ́ẹ̀ yẹn kò tọ̀nà nínú ẹ̀sìn islam ló ṣe jẹ́ kó di boko haram ló fi jẹ́ pé tó bá ti gbé rúgbọ̀n sẹ́nu báyìí tó bá ti fẹ́ lọ sí embassy àbí tó lọ síbi kan ìsìtà kan bá fún ẹ visa àbí tó ń fún ẹ visa tó kọ́ máa dààmú ẹ lójú ọ̀nà pé ah, saheed ni what is your name saheed wọn ti ẹ̀ ní bíẹ́bíẹ́ muslim ni wọ́n ti mọ̀ pé saheed muslim ni oúnjẹ saheed wọn bá dúró lé ẹ lọ́rùn wọ́n á ní kó bọ́ pátá bọ́ kíní kan á máa ṣàṣì ẹbí ìgbà tó yẹ pé ogun fẹ́ bẹ̀rẹ̀ báyìí ogun ti dé báyìí torí pé o jẹ́ muslim íméjì tí àwọn kọ̀ọ̀kan ti build fún islam ló fà so tó ní káàkó bá ń gbìyànjú àyà rẹ̀ láti máa change íméjì yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ a máa padà rí change tán so kó ní káàkó náà nípa tó ń kó so ohun tó ṣẹlẹ̀ nìyẹn kò yẹ pé kéèyàn máa hùwà burúkú á sì tún lè láì kó wá jáde kó wá gbé kúránì síta báyìí níṣojú àwọn àfáà wọ́n dẹ̀ mọ̀ ẹ́ pé òkè ṣe yẹn gidi ò wá gbé kúránì jáde báyìí ẹ wò mí o kò sí gbẹ́rẹ́ lára mi o kúránì ni mo gbójúlé o ìkàdé ni ẹ àwọn àfáà yẹn o yẹ kó sọ fún ẹ tó bá tọlọrẹ́ẹ̀tì ẹ̀ fún ẹ lẹ́ẹ̀kínní kò yẹ kó gbarú ẹ̀ fún ẹ o ẹlẹ́ẹ̀kejì ó yẹ kó sọ fún ẹ pé n tó sọ lánàá yẹn má tún sọ̀rọ̀ ẹ̀ mọ́ tó rà mọ́ ẹ dáadáa o ó di tó bá tásìkò tó wọ́ọ̀tì láti sọ bẹ́ẹ̀ ni kó tó bọ́ síta láti sọ bẹ́ẹ̀ o yẹ kó lè sọ fún bẹ́ẹ̀ kó má torí pé ó fẹ́ fún wọn lówó àbó fẹ́ ṣe dáadáa fún wọn bóyá jẹ́ nìyẹn ẹ ṣe gan-an tọ́ ọ ní Islam the epitome of good deeds and character ah taba ń wá epitome náà ta ni epitome náà ká wá lọ ká wá bọ̀ kò sí náà inú Rasulullah náà ni. sallallahu alayhi wa sallam. anabi náà ni gbogbo ọlọ́run ti parí gbogbo rẹ̀ sí lára. sallallahu alayhi wa sallam. àkọ́kọ́ ni kéèyàn kọ́kọ́ mọ̀ pé kí ni ń jẹ́ ẹ̀sìn Islam tó bá jẹ́ pé lóòótọ́ àlàáfíà là ń pè ní ẹ̀sìn Islam táwa ni ẹ́pítọ́ọ̀mù tó mú àlàáfíà náà wá tó jẹ́ kí àgbọ́yé yìí kó yé wa dáadáa kò sẹ́ni méjì náà ju ànábì lọ. sallallahu alayhi wa sallam. naam àkọ́kọ́ ni kéèyàn kọ́kọ́ understand pé ẹ̀sìn Islam ẹ̀sìn àlàáfíà ni tí ẹ̀ kọ́kọ́ understand ẹ̀sìn yẹn pé òótọ́ ni pé ẹ̀sìn òpó márùn-ún ni kí àkọ́kọ́ kó kọ́kọ́ nígbàgbọ́ nínú shahadatu allah ilaha illallah wa anna muhammadu rasulillah pé kò sí nǹkan kan àfọlọ́hún àti pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe. kéèyàn máa gbẹ̀rù dúró wa itawu zakat kéèyàn máa yan saka wa ajra baytil man istata ilé ìsẹ́bílà kéèyàn lọ sí ájì fún gbogbo ẹni tó bá ní agbára rẹ̀ wa sọ́mu ramadan kéèyàn tún máa gbàwẹ̀ nínú oṣù ramadan kí yẹn kọ́kọ́ yéèyàn dé pé ohun tẹ́sìn yìí fi ń jẹ́sìn àlàáfíà náà ni pé kéèyàn mú gbogbo àwọn nǹkan yìí kó dún ní mọ kó sì ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ. lẹ́yìn náà kéèyàn wá mọ̀ pé ẹ̀sìn islam yìí náà ó tún kó nǹkan mẹ́ta kan sínú. ala islam huwa taslim iman wa iksan pé kéèyàn mọ̀ pé ẹ̀sìn àlàáfíà ni lóòótọ́ o kó o dẹ̀ nígbàgbọ́ nínú ṣàhádà yẹn tó bá ti wá rí bẹ́ẹ̀ ìmáànù wo ló fẹ́ fi gbé pé o ti mọ̀ pé ẹ̀sìn àlàáfíà ni tó o bá wá mọ ẹ̀sìn tó o nímọ̀ nípa ẹ̀sìn tó ń ṣe náà ẹ kò pé fa ìmọ̀ nípa ẹ̀sìn tó ń ṣe náà ló máa jẹ́ kẹ́sìn yẹn pé kó o wá nímọ̀ nípa ẹ̀ pé shahadatu annahu la ilaha illallah wal malaikatu wa ulul ilmi qa'ima bil qisti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń lọ kẹ́sìn náà lè yẹ débi gẹ́ wal ihsan kéèyàn máa mọ̀ pé gbogbo nǹkan pátá ẹ jẹ́ ká ṣe dáadáa ká ṣòdodo ká rìn lọ́nà tó tọ́ àti yìí tó yẹ ká tọ ọ̀nà yìí bó ṣe jẹ́ ká tọ́ ọ́ tí ò ní sí àbàwọ́n kankan bẹ̀ tá a bá wá ń wá gbogbo nǹkan yìí káàkiri káàkiri ọlọ́run ti parí gbogbo rẹ̀ pátápátá sí òjíṣẹ́ ńlá Muhammad téèyàn bá ti wá kọ́ ṣe ànábì téèyàn ń ṣiṣẹ́ ànábì gbogbo èyí tó kù wàláhì sumabilayi ọlọ́run ti yanjú rẹ̀. naam èyí tó tún wà ń bẹ̀ náà ni wípé kéèyàn lọ mọ̀ pé lakọ̀dẹ̀kánà fi rasulillahi uswatun hasana torí ọlọ́run ti sọ pé gbogbo rẹ̀ pátá lóòótọ́ o mo ti parí rẹ̀ sára nábì tọ ẹnikẹ́ni tó bá tún mú nǹkan míì wá yàtọ̀ sí ẹ̀sìn Islam a ní ìgbà ẹrú ẹni bẹ́ẹ̀ a ní ìgbà lọ́wọ́ tó bá wá di pé. ẹni irú ẹni bẹ́ẹ̀ ó wá ń bẹ àwọ̀ ọlọ́run lásìkò náà àwọ̀ ọlọ́run ọba ò ní gbọ́mọ̀ nítorí ó ti jẹ́ kó o kọ́kọ́ dúró pé kó o dúró kó o nímọ̀ nípa nǹkan tá à ń sọ kó o dẹ̀ mọ̀ pé ànábì náà ni ànábì náà ni gbogbo òyìn tá a wá ń sọ pátápátá náà ni wípé téèyàn bá fẹ́ rí i pé ẹ̀sìn Islam epitome of goodness and character ni ihun tó o fẹ́ lẹ́mìí rẹ jẹ́ kó máa jẹ́ nǹkan tó o fẹ́ fọmọlàkejì rẹ náà kò ń ṣe pé kó máa re fún rẹ kó o dẹ̀ máa fa burú fọmọlàkejì ẹ islam rẹ ò tí ì pé. ló sọ pé àbòsí ṣíṣe ọmọ ìyá mi fílẹ̀ kò má dáa ó ní kéétà ṣíṣe ọmọ ìyá mi fílẹ̀ o kò má dáa ẹni bá ṣàbòsí kò lè ra lùjọ́nà láéláé nítorí pé ọ̀rẹ́ ni tó dáa fún òun bínú orí ẹ̀ kí ló dé ìwọ rẹ ní kọ́lémọ́lé tó tún ń gùn mọ́tò fi tọrọ torí pé eléti gbàròyè lọ́ba làwùsá ti rà lóní gbogbo mú mi nìna ẹ̀yọ̀ mú wọn mọ́. ẹ bá ń gbé ọlọ́run tóbi o olúfimọ àdínì nìyẹn. bí a ṣe ń gbà wẹ́yìn àwẹ́yìn bí a ṣe ń gbà wẹ́yìn bí a ṣe ń gbọ̀wẹ́ yìí àwẹ̀ yìí bí a ṣe ń gbọ̀wẹ́ yìí ojú kọ́ la fi ń gbọ̀wẹ́ o etí kọ́ la fi ń gbọ̀wẹ́ o ẹnu kọ́ la fi ń gbọ̀wẹ́ o ẹ̀mí ṣá la fi ń gbọ̀wẹ́ o bí a ṣe ń gbọ̀wẹ́ yìí o olùfimọ̀ fans club gbogbo yín pátápátá ni mo kí bá a kú oṣù yìí o ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ o òun ló máa gbájá láyé èyí tó kù tó máa parí o gbogbo wọn pátápátá o a ò ní bá lọ bó wọn láàláwùrà àjọṣe wa ò ní ìbàjẹ́ o. ọlọ́run orílùú amẹ́ríkà nílẹ̀ ó dá mi sí ó dá mi sí bẹ́ẹ̀ pé máa gbé orí Canada nílẹ̀ ó dá mi sí ó dá mi sí bẹ́ẹ̀ olúwa mi ìlú ìbàdàn ìlú àjòrò sùn lọ́dá mi sí ìlú alájí làmìdí adédùbù ọlọ́run màmá ìjà àti gbé bẹ́ẹ̀ ó ṣòro màmá ìjà àti gbé bẹ́ẹ̀ ó ṣòro ìlú ìbàdàn ìlú ọlọ́lá ìlú ìbàdàn ìlú olókìkí olówó pọ̀ níbẹ̀. ó ní awa níbẹ̀ àwa ọmọ Ìbàdàn àwa kì í ṣẹrú ẹnìkan. ẹ̀yin fi wà níbí ó yẹ máa bá mi ìka lọ nínú ẹ̀mí oyin. ẹ jẹ́ pé sọ pé aláwùmọ̀ nsọ́lì aláṣẹ ìdí náà wáyà rọ̀bì aláṣẹ ìdí náà Allahumma salli ala Sayyidina Muhammad wa ya Rabbi salli ala Sayyidina Muhammad lásìkò gba tí ọ̀tá pọ̀ fánà bí Muhammad Suratu Dua lásọ̀kalẹ̀ fánà bí Muhammad Allahumma salli ala Sayyidina Muhammad wa ya Rabbi salli ala Sayyidina Muhammad. Naam àrà lọ́kùnrin àrà lóbìnrin ẹ wá gbọ́ ìsìlámù yìí ọ̀rọ̀ yàn ni fún gbogbo wa. Akiwale, the guest lecturer of the day, for Fodilatu Asheikh. Oh. Allahu Akbar. Ah, Ọlọ́run. Eh, la ilaha illallah ìrìn àjò ni o láì béèrè standing ovation àwọn èèyàn dẹ̀ dìde lórí ẹsẹ̀ wọn méjèèjì kódà pẹ̀lú àtà àwọn Allahu Akbar gbogbo àwọn èèyàn sì dìde lórí ẹsẹ̀ wọn méjèèjì liyuro hibu bi huduri alwaizil ẹlẹ́mì samahati asheikh alhaj Bukhari ibnu Musa ajiko wan allahu akbaru gbogbo àwọn èèyàn ni wọ́n ń ṣe standing ovation mulana baba wa baba wa jikobi one baba wa jikobi baba wa jikobi. ẹ wá gba bí gòkè sá. baba ẹ wẹ̀yìn ẹ wẹ̀yìn sá gbogbo wọn ni wọ́n dìde torí ti yín o wọ́n dìde yàn kàn wọ́n wọ́n yàn kàn ẹ bá gbọ́dọ̀ nítorí ha. ayi nurahibu bi huduri naam kí alhaji wa Buhari ọmọ Musa ẹ̀hẹ́ ó yá. mo wá mọ̀ yìí náà ni ẹni tó lọ́hùn rán. alayhi wa sallam. mo wá mọ̀ yìí náà ni ẹni tó lọ́hùn dá yìí náà ni ẹ jẹ́ ká gbà fún ohun tójú Muhammad rí nínú ìsìlámù bójú àfa kan bá sì rí ojú náà á fọ́ ni. sọlú wàlá nàbí yìí àfa àmúrí ẹ mọ̀ pé ilẹ̀ bẹ̀ mí kí n má bẹ̀rẹ̀ wá sílẹ̀ kan mo ti fẹ́ bẹ̀rẹ̀. àwọn náà máa ń sin wa jẹ́ wọ́n máa ń kọrin wa ìbí náà wàá fẹ́ sin wọn jẹ́ kí n ṣe wá sí. ẹ dákun gbogbo ẹni tó bá wà ń bí ẹni Allahu Akbar ó dàbí pé ẹlẹ́ẹ̀kẹta Ramadan lecture tálájí sàyẹ́dì òṣùpá bẹ̀rẹ̀ ni inú mi dùn bẹ́ẹ̀ ṣe dákẹ́ jẹ́jẹ́ yìí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ fáǹsì sàyẹ́dì òṣùpá tẹ́ wá ntẹ́ ń bá ń fẹ́ lára Saheed Òṣùpá lọ́lọ́run ó jẹ́ máa rí. amiina. ntẹ́ ẹ̀ bá fẹ́ lára ẹ̀ ọlọ́run ò ní jẹ́ ẹ rí. amiina. kò ní wù yín pé kọ́ mọ́ gòkè yóò mọ gòkè lọ́nà ni. àmín. kò sì ní wù yín pé kó ṣubú ọlọ́run ò ní jẹ́ amiina. àmín mo fẹ́ kó dunlẹ̀ ń bí báyìí. Allahumma àmín. bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe. àmín. èmi náà kíra mi à ń bẹ ní àkúbọ̀ ojú irin láwà ń bẹ làáfà ara mi lọ àkúbọ̀ ojú irin ní ti ń se wáàsí lọ́wọ́ ìjẹta là ń bẹ lọ́dọ̀ bàbá aládò àná ń bẹ lágàrà o ìjẹta wọn kó mú òwe wa bọ́ sọ́dọ̀ bàbá aládò táwórìdì arìnbí ẹni ẹ̀sẹ̀ ń dùn ẹ̀sẹ̀ òdùn ẹni tí ó ṣe léṣe ní bá a ti ń kiri ginu ọlọ́run kó ṣàánú wa àdúrà náà là ń lò káàkiri ọlọ́run àdúpẹ́ ẹni ọba gbọ́ ọlọ́run gbọ́ tí ń bá ń ọba gba ọlọ́run ọba gbọ́ Ramadan lecture Saheed Òṣùpá la wà ẹ̀rù ń bà mí fún àwọn ń bà mọ́kọ́ kọ́dà àwọn tó tún dúró tún dúró òṣùpá wọn dúpẹ́ fọlọ́run o ìwọ gan ọmọ pé yóò rí báyìí Saheed òṣùpá mo fẹ́ kó flashback flashback eh, ẹ dákun ẹ jẹ́ wọn orí mi wọn ò bá rí mi wọn mọ̀ pariwo ni ẹ dákun ẹ kú ẹ jẹ́ káwọn tó jókòó yẹn rí wa ẹni tó bá wà nínú èyí kó ní la ilaha illallah. la ilaha illallah. ẹ wo ẹ̀yin tẹ̀ ń ta kẹsẹ́ẹ̀tì mo fẹ́ kẹ́ ẹ bọ̀wọ̀ ọlọ́run mara yín la ẹ lọ́dọ̀ àwọn christian tẹ́ bá ń ṣe wáàsí wọ̀nyí ẹ nílẹ̀ nìkan tí wọ́n máa kiri kí nínú kí ni hall wọn o ẹ jókòó náà kábi ṣe wáàsí tán ẹ̀yin tẹ́ ń kiri kẹsẹ́ẹ̀tì ẹ jókòó lẹ̀ àwọn sàyídì òṣùpá ní àwọn kan tí àyà wọn ṣe harami báyìí bá a bá wí fún yín bẹ́ẹ̀ bá gbọ́ wọn wàá gbé ọkàn àti kẹsẹ́ẹ̀tì ìta ẹ̀tọ́ eh, wo bá a sọ báwọn ti ń kiri kẹsẹ́ẹ̀tì oníkun fún aláìdí ẹ̀ ń tọrọ ọlọ́run búrẹ́dì búrẹ́dì àwọn àyanu ńlógún mú láìsó bẹ́ẹ̀ ń orí ìwọ mọ ìwọ rọra máa lo ohun tiẹ̀ èmi lè ké dáadáa sọmọ pé lọ́la à ń bẹ lọ́dọ̀ Ṣèyí Mákindé nìbàdàn yìí náà ni lọ́tùnla bẹ ń jọra tọ máa hmm. wá rọra ma. subahana ma. wọ́dọ̀ àmọ́ lówu lọ́dọ̀ bàbá wa Ọbásanjọ́ orí ntọ́lọ̀ ń bá ṣe ẹni ó lè pé ọmọ sí òsì òṣùpá orí ti ń ṣe lọ́wọ́ fún ọba yìí ni mo wá ní o flashback abá àmọ́rí bàrígà ẹ má da ntẹ́ ń bá ń pè ntẹ́ ń bá ń bọ́lọ̀ ń sọ lórí Saheed Òṣùpá ẹ má da dúró rárá ẹ má da dúró. Allah. ó wò gbà kan tó ń kọ́ táwọn èèyàn fi ọkọ ni wò gbà kan tó ń kọ́ táwọn èèyàn tiẹ̀ lísìn pé tatún èwo tún lélẹ́yìí ìjọ náà lọ́rùn wọn ní Saheed Òṣùpá ń kéwì ni wá flashback kó wo gbogbo ọjọ́ ni máa wá wò ní Saheed Òṣùpá ìyá wa ń sáré ìyá wa táyì bá abiyamọ rẹ ha ẹ̀yin tẹ́ bá níyà tẹ́ bá tọ́jú wọn àwa tá àwa ní ìyáláyé mọ̀mọ́ wá wò yín omi ọ̀wà bọ́ lójú wa. subhana man. abiyamọ ẹ̀rí gbogbo arẹ tó sá lórí Saheed Òṣùpá ó yẹ máa jẹ́ dìsín ni àmọ́ àwọn ọlọ́run anibitọ́ jẹ́ dé ó tó. odò làṣìyà àmọ́dé àá. Saheed Òṣùpá ọmọ tó yìí bá ọ̀dọ́bọ̀ orin gbogbo ẹ̀ lọ́dà lórí orin ìyá tó bá sáré tó ṣe gbogbo ẹ̀ ni ọ̀ wá sí láyé mọ́ yìí. sùmọ́nà máa ń nu ọdún ọ̀la ṣìyá àmọ́ọ̀dí àhà. Saheed Òṣùpá ọ̀dọ̀ba orin gbogbo ẹ̀ lọ́dà lórí orin bàbá rẹ̀ sáré kò lè jẹ́ èèyàn kó lè máa bọ̀ kílẹ̀ ọmọ ọ̀rọ̀ gbogbo ẹ̀ lọ́bọ̀ sí i àmọ́ bú ẹ̀ wọn wá sí láyé mọ́. sọ̀rọ̀ hánà máa ẹ tọ́jú òbí yín o ẹ tọ́jú yín bá fẹ́. ọ̀dọ́ náà ṣì ń mọ̀ ní àá. abiyamọ o. wọ́n fọ́ rúkànnì ẹ̀sán wà lẹ́bi lánà tó fúnri kọ́. ọba tí máa dára tó. wọ́n fọ́ rúkànnì ẹ̀sán wà lẹ́bi lánà tó fúnri kọ́. bẹ́ẹ̀ bí ọlọ́run ti ń sẹ́nu máa ní gbogbo nǹkan lèmi máa fi sáàyè ẹ̀ ó fà wá sí i lónìí ó fà wọn míì olówó máa jólówó ọlọ́lá sì máa jọlọ́lá èmi ọlọ́run mo fi kálukú síbi tí ọ máa jẹ àwa àfa ẹ máa jẹ àfa ọfà wa náà sáàyè tiwa níta máa wá jẹ fi wa. àwọn tí ó sì máa da ìlú rú mo fi wọn sáyé ẹ̀yàn máa dàrú. ẹn tí ọmọ kó bàtà olówó dání kó tó jẹ èèyàn kó tó rọmọ tiẹ̀ tọ́jú mo fòun náà àwọn sọ ẹni ó jẹ pé nǹkan kan gbọdọ̀ ẹ ẹ máa wọlọ́run nísìnyí. èèrà ọgbọ́dọ̀ ní sàyẹ́dì òṣùpá níbi táwọn búrẹ́dì bá wà àwọn búrẹ́dì ọ yà tán síbẹ̀ ni àwọn rẹ́dì káwọn tán àwọn lè má sin bẹ̀ kí nǹkan náà máa ṣe àmọ́ pírẹ́sẹ̀ǹtì àwọn àwọn rẹ́dì káwọn òkú ẹ máa wọ lọ́hùn. hàn án náà máa ìtakùrẹ̀ má sùn. sọ̀bọ̀n hàn. fún ọlọ́run tó fi gbogbo nǹkan sáyè afáàgbà lówù ó ní wàfárọ́kọ̀ ẹ̀zà wọ́n ìsìlẹ̀ tẹ̀fọ́rí kọ́nà. wàfárọ́kọ̀ ẹ̀zà wọ́n ìsìlẹ̀ tẹ̀fọ́rí kọ́nà. بالتشديد على الزعيم وفرق العز والعدلان تفريقا سبحان من lọ bá wà lọ gbà pọ́lọ́n ló fi ọ síbẹ̀. wàfàrọ̀ kan láì sàwọlẹ̀ ìbílẹ̀ àlàtà fúnri pa. òṣùpá ló wá dèèyàn láyè. wàfàrọ̀ kan láì sàwọlẹ̀ ìbílẹ̀ àlàtà fúnri pa. òṣùpá wa ní ayé gẹ́gẹ́ bí ó kọ rẹ̀ ẹ̀yin abiyamọ bẹ́ẹ̀ bá sọmọ ló kọ́ ẹ̀ máa ma sọ́kọ́ rẹ̀ bọ́ọ̀ bá jẹ́ nìkínémù máa jẹ́ nìkínémù tó dáa. owó ra rẹ hàn òun nígbà ń jẹ́ basket of trouble ojoojúmọ́ la ń kọ́ọ̀bù wa ń ṣe déédéé ọwọ́ rẹ ntí wọn náà bẹ lọ́lọ́ ṣe ta ló sọ pé òun ò láyé ni ni ta ni ó tí ó òun ò ó tiẹ̀ nídìí kó lásìkò tó yẹ kó wò reflect ni wọn náà ma wò pé reflection rẹ wò pé ah, òṣùpá òṣùpá amọ́lẹ́gbò níbi ọlọ́run ti sànù sàyédè sùwánù. subhana man. subhana man. asheikh nasiri. wàdó nàṣíyá mọ̀ọ́dí àhá. odò dákẹ́ bígbà tí ò ní fọ́. ọ̀bọ̀rọ̀ kan láì sàwọ́lá ìbẹ̀lẹ̀ àlàtàkùnrin kọ́. bẹ́ẹ̀ ni. wàfọ̀rọ̀ kan láì sàwọ́lá ìbẹ̀lẹ̀. Saheed Òṣùpá èmi ọlọ́run bí mo ti fi gbogbo nǹkan sáàyè ẹni náà wàfàrọ̀kà lè ẹ̀zà wàlẹ̀ wàfàrọ̀kà. ẹ̀zà wàlẹ̀ ìdílálẹ̀ tafuriqa. mo wá mú kankan tí ń jẹ́ òòyà mo jù sáàrin àbùkù àtàpọ́nlé mo jù sáàrin iyì àti yẹpẹrẹ ìwọ̀n náà fáyé ìwọ máa bọ̀ bọ̀ bá lanu kẹrẹ iyì lọ́mọ rí ìwọ máa bọ̀ bá a bá fọhùn pẹ́rẹ́ wọn á ní kí ni ọ̀rọ̀ làwọn méjèèjì mi náà mo pin fún wọn. wọ́n bá rọ́kọ̀ náà ẹ̀ sàwọ́lẹ̀ ìbílẹ̀ àlàtàkùnrin kọ́. láàrin ọmọ ìyáálé àtọmọ ìyàwó èmi ọlọ́wọ́n jẹ́wọ́ ara mi ọ̀kan gàjù kan ìyá ọmọ ìyáálé ní kọ́kọ́ ń bí nǹkan kan ọlọ́run olùsọ́kọ́ ọmọ ìyàwó ọmọ ìyáálé ọ̀ràn lọ́wọ́ ní èjì yàn bí mo ti pinnu èmi lèmi ń pin وفرق العز والإذلال تفريقا ah mo wá bá Alhaji Saheed Oṣùpá mo bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. èyí tó kọjá lọ òun ò tún kún tó eléyìí èyí tí oh. tó ń bọ̀ Ọlọ́run má pa wá òun náà ò tún kún ju eléyìí lọ. amiina. bọ́ àbáwọn tàbá mú tí wọ́n jẹ́ wọn wọlé bọ́lọ̀ tí máa ṣe nù àníyàn kálukú lọ́wọ́ máa fi dá lẹ́jọ́ wọ́n ní stadium là ń lọ ní next year ọlọ́run ò sí bẹ́ẹ̀. subahana man. subahana. ọmọ ìyá mi ti máa ń bẹ níyìn yẹ ìsìláàmù rẹ wò wo ìsìláàmù ara rẹ wò ǹjẹ́ ìsìláàmù rẹ ṣé ìsìláàmù ni ṣé ìsìláàmù ara rẹ ṣe ń sound iye ìgbàfàfọ́lọ́hún ọba rẹ tó lọ gbàfàfọ́lọ́hún yẹ wò afáwọn amúnibàrígà asúnmẹ́lòmíì ń gbà tún súnmọ́ àwọn èèyàn yìí tún fẹ́ máa sá fún ìsìláàmù látara tiẹ̀. yẹ islam ara rẹ wò ẹlòmíà máa wà láyé ọlọ́run ni nìkan ọlọ́run ni mo dìrọ̀ mọ́ ni mo káwọ́ lé ni mo ṣe gbogbo ẹ bẹ́ẹ̀ bá bá ń bò mí ẹ̀ sì họ ẹ̀ sì sá pé ọlọ́run máa pariwo èwo lèyí tá a bá ọ pẹ̀lú yìí á ní wo gbogbo mi o lè rí bá mọbì ẹ rí i pé ibi tó le lẹ́ka wọn mọ́ yẹ islam rẹ wò Buhari Musa ìwọ náà yẹ islam rẹ wò bó o ti ń pariwo ọ̀kan lọ́lọ́run yìí ṣe ó sì hàn àárín ìwà àtọ́lọ́run sì dọ́gba débẹ̀ bíra rẹ léèrè gbogbo wa tá a wà ń bí. àwọn kan bẹ́ẹ̀ nù wá yìí àwẹ̀ di láàsì tí wọ́n gbà láǹgbà lọ́wọ́ yìí òun ò tún gbà mí mọ́ ń bẹ láàrin wa nìyí ó lè jẹ́ mi ó lè jẹ́ wọ́ ẹ dákun àwọn tí wọn bá ti ń di ẹja máa mọ̀ wọ́n sẹ́ torí àsìkò tábà àsìkò tábà yóò dà fún yín jàre ah owó yìí náà ni iná kì í pa ọ́ lọ tó fi ọ̀ wòye ọdún tó ti wọnú ilé yìí lọ ni ebi owó náà ló lé ọkọ lọ́dọ̀ àwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ebi àwa tiẹ̀ tún lọ lé gbogbo àwọn ọmọ tí wọ́n bínú lé wọn nísìnyí wọn ọ̀dà màmá lérí owó ọ̀tá kúlù yìí ni ọkọ rílé jẹ́ wọn ọdọ̀ ọmọ kó tó give up. Subhanallah. Subhanallah. àwọn ọ̀rọ̀ tó dá ń bẹ lẹ́nu tiwa náà. ọ̀dọ̀ là ṣì yá mọ̀ ní àhà. mo fi gbogbo nǹkan mi àbí ìtọ́ ibi tó yẹ. wà á rúkọ̀ ní wọ́n ìtàwọ̀ lẹ́bi láàlà tó fún mi. وفرق العز والإذلال تفريقا. ẹni bá ti wá gbà pé gbogbo nǹkan ọlọ́run ní ti wá ọlọ́run ní sì tó gbogbo nǹkan síbi ó wù níwọ̀n láre rè ọmọ nù ayé níwọ̀n láre rè ọmọ pé mo fẹ́ kí n ti gbá mo fẹ́ kí n ṣàwo níwọ̀n láre rè ọmọ. bó la ń lọ mo wá ní yẹ ìsìlámù ara rẹ wò. wo ìsìláàmù ara rẹ wò ṣé gbogbo wà téèyàn fi mọ̀ pé ó ní ìsìláàmù ní ń bẹ lára rẹ yẹ́ra rẹ wò se ìwà tí wọ́n máa bá lọ́dún èèyàn tí wọ́n fi wò pé ẹni ọlọ́run ní ṣe ń bẹ rẹ e ṣe é ṣe kanna tọwọ́ bọ́sọ yẹ́ra rẹ wò bọ́ ọ bá ní gbogbo ẹ̀ látọ̀ wá ń gbàwẹ̀ má wulẹ̀ gbàwẹ̀ má máa jẹun hmm. má jẹun lọ. mo pè wọ Saheed Òṣùpá ọba akọrin ní jẹba. lẹ́yìn sàkúlù máa yàtà mánà lè má rí òyòdìrí Òṣùpá kìí gbogbo ntẹ́ yẹn bá ronú ọkàn rẹ̀ pé mo fẹ́ níyì mo fẹ́ níyì kìí ṣe gbogbo ẹ̀ lọ́mọdé àmọ́ òun nìta kó àmọ́ Saheed Òṣùpá ó rí ọlọ́run tọ́lá rẹ̀ gani òṣùpá láàrin àwọn olórí yanyan pátá ìsọ pé àfi fàdọ́làkà ọlọ́run dá ọ lọ́lá. fàdọ́làkà bẹ̀rìnà ṣúra yìí. ọlá tèmi ń wí ǹjẹ́ ọmọ ru ọlá náà ní abáni ẹ máa jáde ẹ máa wá kọrin èyí tẹ̀sí kọ́ ẹ má tó kọ́ o. ẹ tún kọ mi ẹnu àti ọgbà kò kíní sàyẹ́dì òṣùpá mẹ́nu ẹ. Allahu Akbar. fadolaka bẹ́ẹ̀nà ṣùwárà yìí. walakinna Allah ta'ala fadolaka bẹ́ẹ̀nà ṣùwárà amọ̀lọ́wọ́n bàtọ́ la rẹ̀ ga ọ̀dọ́ ọlọ́lánú àwọn akọrin ẹ wá ṣe kẹsẹ́ẹ̀tì ọyẹ ṣe kẹsẹ́ẹ̀tì méjì ntọ́ yìí ń àgbọ̀dọ̀ eléyìí nàmbà wánù lọ́wọ́. wà á òṣùpá wàá zaka ọlọ́run tún wá fún ọ níyì ọlọ́run dasọ yìí wọ bẹ́yìn náà ṣọ́ra láàrin àwọn olórin. wọ́n tàṣàrà tí sí túkà bẹ́yìn náà. máa sí. ọlọ́run tún wá fán orí ọlọ́run fán ògo rẹ iyì rẹ ọlọ́run fán ọ̀fàn kalẹ̀ láàrin àwọn olórin. hatta sirita amira shu'ara'i. títí Saheed Oṣùpá fi wá di ọba orin. kún ṣàkìrà ya amira shu'ara'i. kún ṣàkìrà Saheed Oṣùpá jẹ́nijọ́ máa dúpẹ́ máa dúpẹ́ Oṣùpá ò lè dá sí àṣẹ ni máa dúpẹ́ òṣùpá ọba orin agbára rẹ̀ kọ́ ọlọ́run ni. wọlé tẹ fúra yá àmìrà ṣù ara yìí. wọlé tẹ fúra wọlé tẹ fúra yá àmìrà ṣù ara dákun má ṣe fàárí má ṣe fáàrí Saheed Òṣùpá ọba orin orúkọ bá ń gbọ́ amir shuara ọba orin níjẹ́ báwọn inú ẹni tó tún fún ní amir shuara inú àwọn aládùbáwáyé òun ni Ahmadu Shawki gbogbo agbárí ẹ̀ orin ni Ahmadu Shawki gbogbo tíra rẹ̀ tí wọ́n sì yà sí láyé bí ó ti ṣe ni ọwọ́ apárí ah orin tó bá kọ àti orí àwa náà nílùú ẹ̀. wọ́n láta fúnra yá náà ṣọ́ra yìí. àti àwa náà ní ṣáókì. kó ṣàkìrà ya àmì ra ṣọ́ra yìí. Hmm, ó dòde nu ṣáókì nù. Ah, kó ṣàkìrà Saheed Òṣùpá àti gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ràn yìí níyìn nísìn mo fẹ́ kẹ́ jẹ́ abá dúpẹ́ pé alihamudulilayi. alihamudulilayi ò ní kankan mọ́ má wẹ̀yìn mọ́ má wò kankan mọ́ Allah máa dúpẹ́ ọba tó ṣe ọba yìí. kó wá sí kọ̀bílà yìí. òṣùpá dirọ̀ mọ́ ọlọ́run ọlọ́run tó dirọ̀ mọ́ lára bàbá ń bàrígà má sọ ọlọ́run náà lẹ̀. fi máa bá kí aláka àfi òmùríkà. ẹnu tó kù tó lò nù ayé ju gbogbo tí n bá ń jẹ́nu bí mi kìnnì kan ṣe mí pa gbogbo ẹ̀ tì fèsì gbèsè ayé tiẹ̀ báyìí bọ́lá ti ṣe ọ́ ìmọ̀ bá ń so. wàtàwá kalẹ̀ alàlà ayé ìlàdí ìlà yẹ́mùtù. òṣùpá bá a gbára léèyàn yọ jàǹbẹ́ ẹni bá a lọ́rẹ̀ẹ́ yóò tú àṣírí ẹni ọmọ ìyá ń jàǹbá èèyàn nu ayé tá ń lò lọ́wọ́ yìí ọmọ ìyá ń bá wọn tí ó ṣe jàǹbá fún yàn sí mítìnì nu ayé tá a wà yìí àmọ́ tawakkali alalahi saidi ọlọ́run ni ọgbára lé alladhi la yamutu ọba tí ò ní kú gbogbo wa yìí láàkú ọlọ́run nìkan ni ò ní kú. yá àmì aṣọ ara ààyè. mo pè wọ́n bá orin. la tatawakkal ala dunia má gbára láyé o ńlọ́jẹ̀ ń sọ fún ọjọ́ wá sí àkọ́kọ́ pé ìyá dúníà. ìyá dúníà. ńlọ́jẹ̀ ń wí bẹ́ẹ̀. takulu bìmí lè fi hàn. tíráàkì wa àkọ́kọ́. hasarin hasarin. وكهولي وكهولي مدهك والفعل مبكي òṣùpá ayé ni mo fẹ́ bọ̀ ní gbólóhùn. ìyá dúníà. òṣùpá èmi ayé. ìyá dúníà. èmi ayé n ò wúlò. ìyá dúníà. òṣùpá èmi ayé. ọ̀dọ́gba